mo fi ń dá lójú pé pẹ̀lú ògbó ọlọ́run tó ní leukemia tí wọ́n ń pè ní blood cancer ẹ tra ilẹ̀ fún wọn yóò gbádùn pẹ̀lú ògbó ọlọ́ ohun lélẹ̀ mo ti sọ fún pé anything tó bá jẹ́ cancer ni yóò mọ gbọ́rúkẹ́ ni mo ti sọ mo ti sọ yẹn mọ́rọ̀ ẹ lè yọ yẹn kúrò yóò mọ gbọ́rúkẹ́ alẹ́ mẹ́ta lójúmọ́ ohun wá lélẹ̀ alligator pepper gbogbo alasama àbí àbí kí ni jẹ́ alligator pepper sáà ẹ̀yin gẹ́gẹ́ ní ẹ̀yin gẹ́gẹ́ ẹ̀yin ẹ̀yin ẹ̀yin àtàrí àmúrùpẹ́ so borí torí náà bá ti dákọ̀ àtàrà àwọn yóò pé ó gbóná bí èso ni ọmọ inú àtàrí ọmọ inú ẹ̀yìn agolo kan agolo milk kànáfùrù cloth sama cloth na agolo kan bákan náà ni black pepper ṣẹmọ tó ń jẹ́ bẹ̀ ìyèrè ni wọ́n pè ní black pepper ìyèrè agolo kan mọ́rọ̀ pọ́yé bákan náà ẹ̀rù negro pepper ẹ̀rù negro pepper tó yé agolo kan tó ga sókè èyí ó fọwọ́ kan tí ó fi agolo kó fi kún tí ó ga sókè ẹ̀rùn alámá lẹ́yìn náà kìníkà tá ń pè ní àyìndán àyìndán yẹn wá ṣe complete àwọn ibi tó rọ̀ igun méjì rọ̀ níbi àyìnà igun méjì ilé àwọn igun tó rọ̀ yẹn lẹ́gẹ̀ òun lẹ need tẹ bá fẹ́ prepare ilé ìtumọ̀ sọ yìí àwọn igun tó rọ̀ yẹn agolo méjì kan tó kún tó ga sókè mo rò pá àwọn ọmọ ìyá ń bá mi lọ àbí lẹ́yìn náà lọ tọ́ lálọ́tọ́jú orógbó bitakola 30 or 28 bó bá ṣe gbóra sísá or 27 kò sí mọ́ sí mẹ́gbà mọ́ pé ń tàbí ẹ̀ pé tán bá ti fòǹkà sí nǹkan ògùn ní ẹ mọ́rọ̀ pé lẹ́yìn náà a lọ tọ́jú turmeric agolo kan òun jẹ powder a dẹ̀ tọ́jú ginger agolo kan a tọ́jú garlic ayu. èyí tí tó jẹ́ tèèpo tèèpo yẹn mọ́rọ̀ pọ́yé òun ó ra ju agolo kan lọ́dẹ̀ kó wá agolo kan àmọ́ a wà tọ́jú àlùbọ́sà tá ń jẹ lọ́bẹ̀ gẹ́gẹ́ tá máa rà lọ́dọ̀ àwọn haúsá yẹn 6 to 7 loaves bó bá sì gbóra tó mẹ́fà tàbí méje àbí jù bẹ́ẹ̀ lọ tí ó bá gbóra púpọ̀ á tọ́jú ẹ̀ a wà lọ tọ́jú oyin 2 and bákan náà tọ́jú Khalid tó fa ìgò mẹ́ta ó ti tán kí la fẹ́ sèsì ṣẹmọ̀ pálùbọ́sà ń tiẹ̀ tútù lòun àbí á òun nìkan láyọ̀ sọ́tọ̀ gbogbo àwọn tó kù á tọ́nu wọn into powder sẹ́rí ayù yẹn ó dá kágun papọ̀ máa taari òun àti àyìndán tó rọ̀ yẹn toróhun òun tètè gbẹ àyìndán tó rọ̀ yẹn àfitẹ́ bá gùn kan papọ̀ mọ́ lóhun tí ó tètè fast speed up gbígbẹ̀ tẹ́bà fi sálẹ̀ méjì ẹ̀mẹ́ta wọ́n jọ gbẹ papọ̀ gbogbo ńlá sọ di powder pátápátá tá gùn alọ̀ tí ó kúnná a wà mísì ẹ̀mọ́ oyi 2.5 liters yẹn a wà lọ àlùbọ́sà ọbẹ̀ yẹn tí ó kúnná lẹ́nu ẹ̀rọ kò ní sómi ń bẹ omi ara ẹ̀ nìkan náà ni o alọ̀ á dà wọn náà mọ̀ a wà dà kálù tó fàgò mẹ́ta yẹn sí ó ti tán àròmọ̀lé igun téèyàn jogún tó yẹ pé wà nù dílé mo rò pé ìgbà míì ta bá fẹ́ ká fi nǹkan méjì kún tá bá fi kún pẹ̀lú ọgọ́lọ́run yóò ṣiṣẹ́ mentor wọ́n pè kíní kan ní mentor white báyìí ó sì sọ̀rọ̀sọ̀rọ̀ báyìí tó yẹ tóró máa ń speed tẹ bá lò papọ̀ mógùn ó máa ń jẹ́ kógùn ó máa ń hé disacumulatory bákan náà ni àlùbọ́sà eléwé tàbá rí nǹkan méjì yẹn náà fi kún ó dájú tàbá tó wá ṣe tán ẹni tó ní àrùmọ́ léegun ẹ̀yìn ló máa ń ro mọ́rùkú àbá tí iṣẹ́ tẹ́rán mi mò ń jẹ́ yìí ẹni ìrora nínú ara mo tún sọ fún yín pẹ̀lú ògo Ọlọ́run ilé tí mo sọ yìí ó ń ṣiṣẹ́ fún liver ó ń ṣiṣẹ́ fún kidney ó ń ṣiṣẹ́ fún heart wàláì bákan náà ó ń ṣiṣẹ́ fún ìrìnà ojú bẹ́ẹ̀ ló ń ṣiṣẹ́ fún ọpọlọ ó si ṣiṣẹ́ fún ara ríro bẹ́ẹ̀ ló ń fáìtì lẹ́kúnmíà kánsà anú ẹ̀jẹ̀ báwọn la lò bá ṣe máa ń lò lélẹ̀ wà tẹ́ bá ti fẹ́ rò ẹ́ tọ́nù tí ara wọn ẹ two spoon sínú omi tó jẹ́ hot water kò ń warm water hot omi tó ti fẹ́ hó ẹ bù sí méjì sínú ẹni yóò wà fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ mú ní gbígbóná tó bá mú tán láàrin 10 minutes ó gbọ́dọ̀ mọ́ sí ibi pé mo fẹ́ sùn ó gbọ́dọ̀ wá bìkan tó fẹ̀gbẹ́ nílẹ̀ tó bá jí tó bá lágùn ó gbà tó ra ní pẹ̀lú ilé ti jẹ́ náà